àyà ọmọdé ti di àgbéléwò káàkiri gbogbo àgbáńlá ayé ẹ jẹ́ ká sáré wò díẹ̀ níbẹ̀. kí ló ṣẹlẹ̀ ọmọ mi ẹ ǹlẹ́ kí ló ṣẹlẹ̀ wámbì wámbì kí ló ṣẹlẹ̀. tẹ bá ọmọ tó ṣe ni ó yẹ kí n wá ọ̀rẹ́ kí n fi kí n fi dáadáa kí n fi nínú ilé yìí ó yẹ kí n fi dáadáa. Ah, ah. ẹ ń na ọmọ mi kí lọmọ mi lè ṣe tẹ fi ń na ọmọ mi. kí ni ò ṣe ń gbọ́ kí ló ṣe ẹ mọ da wọn lóhùn ẹwò ó ṣe mọ àdúgbò kejì ń bẹ yẹn èmi àti àwọn ọ̀rẹ́ mi ṣeré àwọn obìnrin méjì kan náà báyìí wà kọjá. wọn á pè wọn àwa jọ ń ṣeré wọn ń lóyún. so òun rántí sọ fún ọ pé fún bàbá rẹ kó ń gbá wọn dì ní hmm. tó ń gbá ìdí wọn báyìí so rántí sọ yún. Ah, ah, ah. yéé yéé owó mi owó mi dádì yéé yéé yéé kí ló ṣe fún un wọ́n gbà mí lọ́wọ́ nìyẹn. ńgbẹ̀ ah. ah. ah. lọ èmi àti ẹ̀ sì ti ń wò pé bó lọmọ ó sì wá wà tí ò ní lẹ́kọ̀ọ́ èwo ni kí ẹ dé kó má kéyìn kò tún lè kí nígbà tó tún máa wá tẹ̀wá lóòfin wá kí wa báyìí bó ṣe sọ̀wọ́ rè yóò bá ń ba wọ́n nù àwa náà lọ́jọ́ lórí ilé lè mú wá fún gbé bẹ́ẹ̀ kọ́ pé bó bá ṣe gbé wọ́n tó bá yẹ pé àwọn òbí ọ̀bá tiẹ̀ kọ́ àwọn ò kọ́ lẹ́kọ̀ọ́ ni ten thousand na simple thing now eh. ah, ah, i carry five hundred thousand come you suppose know say ten thousand na small thing na na small thing. yeah, yeah, yeah, yeah. okay see i know what you're yan gbatigbati o i go collect my money go complete. okay don't worry in the next three or two days now ah, i go bring them. promise ten thousand promise na promise deal. no wahala make i call the guy now. three or two days i don bring them. sharp sharp. Tell ẹyẹlé ló ń bá yín tọ̀ tẹ́lẹ̀ adi yóò bá yín tọ̀ báyìí ta ló mówó mi nù yín mo ní ta ló mówó mi nù yín ẹ mówó ẹ wò ó ẹ gbọ́ mi o èmi ò fowó mi ṣeré o mo ṣiṣẹ́ mo làágùn kí n tó rówó mi ni o máa di abáwọn sọ̀rọ̀ dáadáa. òun náà ni mò ń sọ ọ̀gá pé kí rí ẹni yìí wọ́n ẹ̀sẹ̀ aṣọ yìí ni kò ní aṣọ tó da láyé rẹ̀ nínú lẹ́yìn lẹ́yìn ìgbà tówó yẹn sọnù lásọ ìdí. ẹ̀sánú mi kóró pẹ́ńlóló mi kóró bádébọ̀ mi kóró títí. ta ló fẹ́ wojú ọmọ ọlọ́run tó fẹ́ máa jẹjú ọmọ ọlọ́run gbẹ̀rúndé o pẹ̀lú ìgboyà kò kí n bẹ̀rù kò kí n fòyà ta ló fẹ́ wojú ọmọ ọlọ́run tó fẹ́ máa jẹjú ọmọ ọlọ́run Gbádébọ̀dé o pẹ̀lú ìgboyà kò kí n bẹ̀rù kò kí n fòyà ta ló fẹ́ wojú ọmọ ọlọ́run tó fẹ́ máa jẹjú ọmọ ọlọ́run táwomi dé o pẹ̀lú ìgboyà kò kí n bẹ̀rù kò kí n fòyà mi gbòòrò gbẹ̀rọ̀dọ̀ mi gbòòrò kálíbọ̀. kí ló tẹ̀lé kí ni ibi lẹ wà. kí ló ṣẹlẹ̀. ẹgbẹ́ mi ibi lẹ wà. kí ni. ah ẹ wo ojú títí mo ti ń bọ̀ nísìn tẹ́ bá rí gbogbo ojú títí ṣe kún fọ́fọ́ fún àwọn èèyàn tí ìlérí bí kọjá wọn ò pé kí ní ṣẹlẹ̀ òun ṣáà lọ wò pé kí ní ṣẹlẹ̀ mo wá ní kí n súnmọ́ wọn bí mo ṣe súnmọ́ wọn báyìí mo wá rí i pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan wọ́n sọ pé wọ́n wá já àmọ́jú wọ́n wá já àmọ́jú kódà wọ́n pa ọmọbìnrin kankan sọ́nà. ọ̀pá yẹn. wọ́n ti pa ọmọbìnrin kan sójú títì. ògo orílẹ̀-èdè kan ni wọ́n tún pa yẹn o kó náà máa ṣàánú wa wọ́n ti pọ́n wọn lọ́wọ́ báyìí ní ìsìn. Ah, àti kọ́ lọ́mọ jà kúrè wèrè ní. Ah, ah! irú irú èkó wọ gan rè báyìí jẹ́ ilé ilé iṣẹ́ lábúlé tiwa mi ò mọrú ipò táwọn òbí ọmọ wà báwọn o. Ọlọ́run ṣàánú mọ báyìí ọmọ ọlọ́mọ tí ò mọwọ́ tí ò mẹsẹ. omi tí mo rán kọ. èmi ò mọ rómi kò síbi tí ìfọdé mo kàn rìn káàkiri rìn káàkiri kò sómi mi ì aláìkó iná nìyẹn jàre ah, kò sómi kò síná ah, mm, mo jẹ́rìí alájogun omi pọ̀ yàfùnyàfùn làwọn kí láǹkó ṣe. kí náà ni wọn ò ní nǹkan kan mi ṣáwa sì lè lọ ilé ìjọsìn báyìí kò sómi tá a fi wẹ̀. a lọ ṣọ́ọ̀ṣì o. a lọ bá o. o gbọ́ ó ní bòjò bá ń rọ èmi ó tẹ̀lé jésù kò sí kò sóhun tó máa dí lọ́wọ́ nínú ìfẹ́ kristi o ah, pé àwa lómi ò ní ká máa lọ ṣọ́ọ̀ṣì gbogbo abá ti ẹ̀rú mi kan díẹ̀ tí bó ṣe kẹ́ tá a bá ti lè fi bọ́jú bẹ́sẹ̀ báyà nísìn àlọ́ náà nu àwa á lọ o. sí o ẹja wọn múra kí lẹ́yìn tí ẹ ká sọ. wọ́n ń ká àwọn aṣọ yìí ni ah! ọmọ tán tiẹ̀ lọ sí iléeṣẹ́ yẹn ní nǹkan báyìí. ọmọ ó dùn èmi gan ọmọ náà rẹwà. ó rẹwà. ó rẹwà. ó ẹ. ọmọ tó yẹ pé mo dààmú. òtún dààmú. ó rẹwà. àwọn ọdẹ wọn nu àwọn lọ fa wọn nu. ibo lẹ́ ń lọ ẹni sùúrù. aláwa jọ́sìn ìdí ètò bí kí la wá ṣe é nígbó. jọ́sìn níbi ibi ìṣe ibi àkíyèsí tálíkà àti àwọn aláìní ebi ní ọjọ́ ìdúpẹ́. ẹ wá gbà mí ní ṣé bí bíbélì lẹ́yìn lọ́wọ́ wa yìí bíbélì lẹ́yìn lọ́wọ́ wa yìí àìyá tálíkà. àwọn èèyàn ló ń wọlé ṣùgbọ́n kí ló fà ẹ dákun ẹ dáhùn. ẹ dúró lẹ dúró lẹ ń lọ. ibo la ń lọ ara àwa sí ìjọ ìṣẹ̀lẹ̀ pé ibo la ń lọ. ìdúró ayé yìí kò yá bó la ṣe múra ó wọ bàtà mo wọ bàtà ó wọ ṣòkòtò mo wọ ṣòkòtò ó túwẹ̀ wo wẹ̀ wo sọ pé báwọn mo ṣe múra. ṣé Sunday wà fún ìlú pé kì í ṣe fún àwọn alágbe tàbí àwọn aláìní. ní àwọn èyí ṣàtọrọ ah, sọtọrẹ àná àwa dúpẹ́ lọ́wọ́ lọ ẹ sáré báíbù lọ́wọ́ wa. ẹ mú ìmúra tí wọ́n múra. ìmúra yìí ojú ọ̀tá wà ẹ̀rí ń tẹ̀ wọ̀ ni. ẹ mọ̀ dáhùn náà ṣèbí jésù làwa ṣe ṣé ẹ̀yin làwa ṣe ẹ já wọlé dàdí. ẹsì wa máa wù níjọ méjì sẹ́yìn tá a tá a gbọ́ pé ṣe ìsọjí ṣọ́ọ̀ṣì àwa a sì jọ fún àbá gbogbo gbogbo bá ṣe pé ká gbọ́ ayé a sì nà ní. ààrẹ mọ bí ẹ tí wàá yé àjà ni ẹja sí jésù jésù. ṣé alẹ́ ni mo bí. alẹ́ ni sẹ́ẹ̀ kí ló dé. ẹwẹ máa lọ ṣe bí torí ànúkó là ń fi ní àyè. ẹ lọ bí wọn bá ń tẹ ẹ padà wá. ẹ má bínú. ẹ ti ẹ̀gbọ́n náà dúró ná lẹ́kọ̀ọ́ yín yìí ṣé bí àwọn ṣọ́ọ̀ṣì kò ṣe rí ni tó jẹ́ pé bẹ́yìn bá ti lówó lọ́wọ́ báyìí wọn ò ní jó wọnú ṣọ́ọ̀ṣì. Oh, téèyàn bá ti lórí báyìí wọn ni téèyàn bá ti dé yìí tó bá ti wọ tó bá ti wọrú aṣọ téèyàn wọ lẹkùn àti tó bá ti lówó lápò wọn ìwọn ìjẹ wọnú ṣọ́ọ̀ṣì. ẹ má wọrí ẹ wò kí ṣe bí gbogbo ṣọ́ọ̀ṣì rí nìyẹn o ṣọ́ọ̀ṣì gidi lèmi máa ń lèmi ò lọ ṣọ́ọ̀ṣì òṣì ẹ wò tí bá wá sí ṣọ́ọ̀ṣì wa wọ́n máa túṣu yín ẹ máa wà òkè ẹ máa dán ní báyìí. wọn ò túṣu rẹ. nǹkan tí mo ní. báyìí pé ìpè ló bá sẹ́ni ṣọ́ọ̀ṣì tó lọ ṣọ́ọ̀ṣì tó túṣu rẹ ni. mi ì ṣe pè fún mi. kí ló wá kí ni kí ni túṣu tó lọ. ọlọ́run kan ni ó ní wọ́n túṣu wa. rárá agbára ah, ah, nǹkan tí mo mí nǹkan nìyẹn tush means pé wọ́n máa tún yín ṣe wọ́n máa dán bí wúrà ẹ máa wà ókè ṣe get jésù ti tún ayé tàwa ṣe <laughs> kò sí èèyàn kankan tó lè tún ayé wa ṣe jésù ti tún wa ṣe tó ti yé ń ṣe. ó dáa kò sí yọnu èní ni ìṣòro church wa tí wọ́n ti ṣe tán máa mú yín lọ and bẹ́ẹ̀ ṣe rí pásítọ̀ wa yẹn wọ́n máa ń ṣe iṣẹ́ ìyanu back to back wọ́n máa ń ṣe ìyanu ẹ má worry èyí nìṣó yẹ bá ṣáà ti tẹ̀lé mi lọ à ń gẹ́gẹ́ bíi first timer wọ́n máa fún yín lówó àti oúnjẹ ẹ wọ́n á dán ní àárẹ̀ rí mi ni ọ̀wọ́n <laughs> tán. kí lẹ sọ pé tẹ̀wọ̀n táìmà kí ni wọ́n tí wọ́n fa ló. o first timer ìyẹn túmọ̀ sí wípé ẹni àkọ́kọ́ nu church pé àwa tí a ṣẹ̀ṣẹ̀ wá exactly ẹ ti gbà ẹni àkọ́kọ́ àbí tẹ́ ń sọ ni pé àwa torí pé àti ìdìsọ àwa àlejò tàbá àkọ́kọ́ ọdẹ sọ bẹ́ẹ̀ni àbí àlejò bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, ah. máa lọ. bí irun máa bẹ̀ òkè wèrè ara rẹ̀ kọ́lọ̀ njó tán ni máa bẹ̀ òkè lórí owó òdenu o. ṣé bá ṣáà ti ṣe tán nírọ̀lẹ́ ìmúlọsíṣòro. ìgbà àsìkò wo lẹ́bẹ̀rẹ̀. ten pm ni exactly ten pm ẹ má wọrí gbẹ́rọ gbẹ́rọ ọ̀dẹ́ bọ̀ tó ṣọ́ gbẹ́rọ. owó ni owó. ó sọ pé mo fi owó. ṣètò bó ṣe ń sori bí pé bó ṣe máa ń sori táwọn abàdé bàdé. olùkọ́wé ni ẹ kí olúwa lógo. jésù kristi olúwa wa alájẹkọ iléyà. ìgbà owó. Ẹ kú tọ́jú. Ẹ ṣé o. Ah, ah, ah lẹ́yìn tó mọ rí àwọn ilé ìdára lẹkọọ. gbàgbọ́ irú ẹ ẹ jóúnjẹ yín ni. kò pẹ́ tán ṣẹ̀ṣẹ̀ gbé wọlé náà oh. káàtì ìrọ̀ olóṣù àbùtàn gan-an. nínú yẹn feel comfortable kẹjẹ. àwọn kan ṣe akọ̀ǹkọ̀tẹ̀bù. akọ̀ǹkọ̀tẹ̀bù ṣé àwọn àlejò tó dúró dè ìwọ lè máa lọ. ẹ kú jókòó. ẹ ṣeun sá. ẹ káàbọ̀ olúwa. ẹ jẹun yín ni. a ti jẹun ká tó máa bọ̀ náà a ti jẹun ká tó máa bọ̀ ẹ kú tọ́jú o. sísá tó mú yé wa ní ìránṣẹ́ ọlọ́run ọ̀gá ògo nìyí. Hmm. àlẹ́ inú mi á dẹ́ dùn tá lè ṣiṣẹ́ pọ̀ ní program ta nínú èmi. Hmm. bẹ́ẹ̀ ìránṣẹ́ ọlọ́run ni wá láti ìlú alájòkúta ti wá náà láti ń bá iṣẹ́ ìránṣẹ́ yẹn bọ̀ tó tó di pé àwa di ará ìlú èkó nípasẹ̀ ìtọ́ni ẹ̀mí mímọ́ náà rẹ̀. Ah, ẹ sọ fún mi nípa iṣẹ́ ìyanu tí olóhùn tọ́ wa ṣe ni tẹ bá ti mọ nǹkan tá a ti ṣe lẹ́kọ̀ọ́ ìgan hmm. ẹ mọ kankan. olúwa ti ṣiṣẹ́ àná nípasẹ̀ wa gan-an. Hmm wọ́n ti máa lò wá fún iṣẹ́ ìyanu rẹ̀ ní oríṣiríṣi gan láti ṣe lẹ́kọ̀ọ́ yìí. Ah. ẹ ti débi pé ẹ ti sin ọlọ́run tọkàntọkàn. ó pẹ́ ta tiẹ̀ ti ń wá ìjọsìn láti máa ṣiṣẹ́ olúwa àti ẹ̀rọ kan dí omi tí wọ́n ní ìmúra wa ọ̀dà tó dára padà ẹ dákun kí la kí la kó sí ọ̀dà. Ah, ah, ìmúra báyìí mo sọ fún kò dáa. a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ ti wá débi tẹ́ ti bá mi ṣe àjọ máa ṣiṣẹ́ papọ̀ ni. àmì. pẹ̀lú bí mo kọ́kọ́ bá yín sọ nípa àjọ ṣiṣẹ́ papọ̀ ni. ọ̀fẹ́ kọ́ ló bá dé o. ìlọ́po mẹ́rin tẹ bá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ pọ̀ ká ẹ̀ lè lo owó náà. ìbùkún ọlọ́run ní mú ní là láìsí làálàá. àwa nínú náà bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ fọlúwa ọdún àbùkù yẹn ni. ó sọ pé lẹ́yìn ìgbà tó lóun bá ń bùkún wa káwọn ojú àwọn fún wa ló mẹ́rin ìlọ́po mẹ́rin nìyí. ẹ àdùpẹ́ ẹ àdùpẹ́. bàbá ti jọ ṣiṣẹ́ papọ̀ nǹkan tó tóbi báyìí lẹ́yìn máa gbà tó yẹ pé tẹ ti ń ṣiṣẹ́ gan ẹ lè rí ìlọ́po mẹ́rin náà. àmọ́ iṣẹ́ ọlọ́run yẹn ló jẹ wá lógún. ló ń ṣe fẹ́ àjọṣe papọ̀ nìyí èmi ẹ̀yin ẹ máa dúró pé ẹ̀yà rọ. ta ni. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbà ẹ lè mọ̀ pé ẹ fọ́ lójú. èmi náà. ẹ máa gbọ́ mi. tẹ́ bá ti wá bẹ̀rẹ̀ programu ta ni ẹ wà wá sí iwájú fún àdúrà máa fi jèrè bàbá tí wàá ẹ wà ní gbogbo ojú ti là. Hmm, mo ti dìde rìn. Hmm. Hmm, tọ́bátara bá ti wáyé àwọn yóò máa fún yín lówó gan owó làwà pín táwọn ó gba ìlọ́po mẹ́rin. ibẹ̀ ẹ̀ tó ti yé yín. <laughs> agbẹjọba ọlọ́wọ́ ọ̀hún lọ́wọ́. agbẹjọba olúwa ẹgbẹ̀rẹ̀ ẹ̀ sì kò ti yé yín. ẹ jọ kí lorúkọ iṣẹ́ ìrànṣẹ́ yìí. ẹ ǹjọ́ àgbàlá ìyanu. ẹ ti ṣe orúkọ mọ àgbàlá irọ́ ló yẹ máa pè bí àgbàlá èké ah. àgbàlá dáradá àgbàlá dáradá àgbàlá yẹn tí ìdájọ́ Ọlọ́run á bà. kí ni tiẹ̀ fi wá pè gan-an ṣé ìránṣẹ́ náà sẹ́yìn báyìí oríṣiríṣi gẹ̀lẹ́ wá nílé kò iná ah, ẹ wá gbà wá ní ṣe ẹ ti wá rí wa bíi pé gidi pé ẹ kéde ọlọ́mọ àti tá a mú kéde àti gbogbo tẹ́ ẹ̀ rà ṣé wò lè fi rà ẹ má pariwo. tá a ti pariwo. nǹkan ṣe yín ni. tàbíbẹ́ náà wàá máa ṣe bíi àfọ́jú àtẹ̀tò ṣe kíní kẹlẹ̀ máa ló ń gbàgbà tẹ̀yẹ̀ jẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ rẹ̀. irú wa kọ́ àwọn èsì iṣẹ́ ìrànṣẹ́ ẹ̀yẹ iṣẹ́ ìrànṣẹ́ ọlọ́run ti pé owó títí mowó ká. ẹ̀sìn ló ṣe ń ṣe ẹ̀rí bẹ́ẹ̀ nǹkan ṣe ẹ̀yìn gan-an lè gba fojú lábẹ́ ìbò yìí ṣe wò mí. gbogbo ayé ló gbọ́ ló mọ̀ gbogbo ayé ló gbọ́ àṣírí yóò tú ọlọ́run gbogbo ìwà burúburú tẹ̀ ń ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀ dẹ́kun rẹ̀ ni àwa sẹ́rí ìtawá ṣe lẹ́kọ̀ọ́ àwa ṣiṣẹ́ ìrànṣẹ́ àtiwá tú àṣírí ẹ̀yìn pásítọ̀ èké burúkú yìí. Ah, ah, ah, wọ́n rán yín wá mi. wọ́n rán wá mi. Stop there! Stop there! Stop there! ẹdúró mẹ́ o. èdè ló ń ṣe yìí ṣé bí ìṣòro la ti ń bọ̀. ẹ ẹ ẹ níbo lẹ ti ń bọ̀. ìṣòro la ti ń bọ̀ ibi àdúrà la ti ń bọ̀. ibi àdúrà. ibo la ti ń bọ̀ à ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì ni. ẹ fẹ́ máa parọ́ ẹ fẹ́ máa parọ́ ṣé ẹ rò pa àmọ́rú yín. no be no be yesterday some bad boy dey pass this place. na dem be dis na dem be who kill dem ni. ojú yín dojú àdán rẹ ẹ wá ń wá sí abúlé ẹ ń wọ aṣọ abúlé ẹ ń ṣe bí ara oko. ìwo ni aṣọ ìwo ń bá bọ ìtẹ́ ń sọ báyìí alísọ́ọ̀sì là ti ń bọ̀. Ah! kì í sọ̀rọ̀ abúlé là ń sọ yìí ìṣòro la ti ń bọ̀ bí àdúrà la ń bọ̀ ibi tá a ń bọ̀ gan pásítọ̀ bẹ̀ gan olùṣọ́àgùtàn tó wà ń bẹ̀ ibi tá a ti ń bọ̀ olùṣọ́àgùtàn tó wà ń bẹ̀ ilé wa ní ká máa fi iṣẹ́ ìyanu àṣẹ fíìmù ni àṣẹ kò sí nǹkan tí ń jẹ́ iṣẹ́ ìyanu ṣọ́ọ̀ṣì wọ́n wá sọ fún wa pé ká báwọn ti mú fọwọ́ kàn mí ó sọ bí kábàáhùn ti ṣe ìyanu a sì sọ pé àṣì fíìmù. ògbéré tẹ̀ sọ kọ́tọ̀kọ́tọ̀ ni ó dàbẹ̀ lágídí. see mu just kill them na that the best mu kill them. ṣẹ́gbọ́n tó wí. kí ni. ó ní mo kill them ó ní ká pa yín dànù. torí kíni ewo wa lọ̀rọ̀ kú aláǹlọ́bí àdúrà yẹn sọ pé fẹ́ pààyàn kí ni tẹ́ lè pààyàn kẹ́ dúró tì ní tẹ́ pààyàn kẹ́ dúró tì ní kí làǹbà yín sọ ní ìsìn nítorí kíni. tó bá wá dàárọ̀ la tó dàárọ̀ la àjọ mú kó gbogbo ẹ̀yin méjì akọyin lọ àgọ́ ọlọ́pàá. sàjọgbàṣe ọdẹ ni àjọgbàṣe ọdẹ ẹ̀yin lọ ní kí ẹ máa ṣọ́ bí. move them mo no kill them àmọ́ go dey here till tomorrow morning ibi ilẹ̀ wà tílẹ̀ òfin mọ́ ó yá ẹgbà báyìí àjọ kàkàrà mọ́jú ni. àlejò ṣiṣẹ́ àkàrà lẹ̀ ń ta ẹja gbọ́nràn jẹ́jẹ́ àní ìṣòro láti ń bọ̀ ẹja lọlé wa jẹ́jà bí wà ní kinní. ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí. ojú ti yín gan lójoojú ọ̀daràn ẹ̀ẹ́dọ́dẹ́. ọ̀dà ó yá àlàyé máa ṣáà ẹ o mi ò láàánú ìgbà báyìí ìgbà báyìí. ṣáàjú lọ láàánú sọ́ọ̀sì dáràn báyìí. ń ṣá o ìgbà báyìí dáràn kò dáràn ní. ọ̀sán lẹ́yìn kí ló ti fi ìwé mi tó fi jẹ́ ká sọ̀rọ̀ lọ́fíìsì. àfẹsọ̀ lọ́fíìsì ẹ̀ lẹ́yìn náà kò sọ̀rọ̀ lọ́fíìsì òun ti pè é àwọn tí fìjìlá tẹ́lú lálẹ́ àná tí ọlọ́pàá wá sọ̀rọ̀ lára èmi tí n ti easy for wa ni ah, èmi láti fi let's change àwọn ọmọ lórí Mr. Dorojaye. ah wow that's very very true in fact ọ̀gá tẹ̀ báyìí ká mẹ́rin lọ́wọ́ ẹ̀ torí èyí kẹ́sà ní stop wa lẹ́yìn time to sue me but come to think of it rich people always have escape for their crimes. òṣèré ló ní. àwọn tí ò lówó lọ́wọ́ ní kẹ́sà máa forí kókòkókò. <laughs> wọ́n ṣẹ̀lẹ̀ yí ọ̀bà kan yìí yàrá aṣá ti rú gbàgbé hmm, ah, eh, owó ní kókó ah, owó ní kókó ẹni tó kú ní tiẹ̀ pé hmm. that is it ṣùgbọ́n a note kí ni kan pé ó máa easy fún wa àti ẹ̀ṣin àbíbí nítorí pé mo participate treat wọn. treat wọn. mo participate treat wọn. wow ah, jẹ́ ti ya ó jẹ́ ti yí iṣẹ́ tí wọ́n rìn yẹn. ó ti rùn bàjẹ́. ẹ̀ ń bọ̀ ṣó o ti pé ọ̀gá láti sọ fún ọ. bẹ́ẹ̀ o trust me tí n bá kọ́kọ́ rí ẹ mi ò lè sọ fún ọ̀gá o àjọ òun bísínẹ́sì. lẹ́yẹ lẹ́yẹ orí ẹ ti pé ju kí wọ́n. jẹ́ kí sáré pè mí lẹ́yìn. ok ó ti rí kí. ṣọ́ọ̀ṣà. ọ̀gá ọlọ́pàá ẹ fi wá sílẹ̀ ká máa lọ lé àbí kí ló tún kù. <laughs> ẹ lọ fọkàn balẹ̀ a máa fi sílẹ̀ ètò bá a ṣe máa ni màá ń ṣe ṣe rí àwa tẹ̀ ń wo èèyàn gidi ní àwọn ẹ̀sìn ìburúkú rárá ṣe rí pé ẹ̀rín la mú wọlé àwọn ọlọ́pàá tó mú lálẹ́ ọjọ́ yẹn àṣelágbà ni wọ́n ṣe. ìwúlò hmm, sọ bẹ́ẹ̀. torí ẹ̀ ni wọ́n ṣe taari yín wá sí ẹ̀ka ti ọ̀tẹlẹ̀múyẹ́ níbí ah. ṣùgbọ́n ẹ̀sùn tó fi kàn yín lálẹ́ ọjọ́ yẹn ah. ẹ̀sùn ọ̀daràn ni ẹ ṣáà ti rí páṣíṣì ni wọ́n ṣe ẹ jẹ́ àwọn lọ. ṣe rí o ti dà báwọn kẹrí ẹ̀gbọ́n tí rẹ́rìn yìí ó sì dá fún yín o ó ti dà báwọn ìgbà tẹ́tí mọ̀ páṣíṣì ni wọ́n ṣe ẹ já wọn lọ bẹ́gbọ̀n mi ṣe sọ. ṣẹ́rí ẹ farabalẹ̀ ìkan tó gbé wá síbi gan-an nìyẹn ìkan kékeré kan nígbà tí ṣe ẹ máa nígbà tí kọ statement kẹ́ fi ṣàlàyé kan tó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn kẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni bá ṣe sọ náà lè gẹ́lẹ́ náà ni ṣùgbọ́n àti tí wàá mú ṣẹyìn àti mo ní yẹpẹrẹ ẹ ẹ nídìí ẹni stress rárá wọn lè ṣẹṣọ agbóyìnbó gan. ṣé a lè kọ kínní ní yorùbá tá a gbọ́ ni. ẹ wo ẹ má yọra yín lẹ́nu gbogbo ẹ̀ láti bá yín ṣe kẹkàn fi síwèé nìkan lókun. síwèé náà rí bẹ́ẹ̀. <laughs> <laughs> These people are stark illiterates, original illiterate. Ibẹ̀ ni a fọwọ́ sí ìwé ah, Bẹ́ẹ̀ kọ́. Ọ̀sà ẹ̀wò báyìí lè ṣe rí bí ìsàlẹ̀ bí ẹ̀mà sáyẹ́nsì ẹ̀gbà. À ah, nù ẹ̀ jẹ́ kó lọ sàlẹ̀. Ẹ ṣáà bó ṣe kọ̀ọ̀kan sí bí wọ́n bó ṣe rìn ẹ̀jẹ̀ fún wọn. Ó ti ẹ̀kọ́ dáadáa ẹ̀kọ́ dáadáa. Kí la fẹ́ kọ̀? Ẹni tí tẹ̀wọ́ ṣáà ti kọ síbẹ̀ èyí tá a bá ti kọ ọbẹ̀ ọ̀sán gbígbẹ. ẹ fẹ́ gúnyàn ni ẹ ti kí ẹ̀gbọ́n ìṣèlú dání ìsìn báyìí ẹ ṣáà kọ bẹ ṣe fẹ́ kọ kí nǹkan mọ kọ́ nǹkan ò mọ̀ pé mo mọ̀ ojú lálàjò. ó ti dà ó ti dà ẹ̀pẹ̀lẹ́ ó ti dà ẹ ṣeun ẹ ṣeun. kí bá lè máa lọ bá wọn. ẹni sùúrù gbogbo ètò ti tò bẹ́ẹ̀ ṣe rí um, nǹkan tó wá kún ṣe fún wọn ẹ̀yìn ẹgbà ilé ẹ gbà <laughs> ẹ máa ṣèjà aṣọ yìí kò sí tó máa sọ wà. Ah. Ah. abẹ́ tún sílẹ̀ ní báyìí ẹ gbọ́dọ̀ bọ́tà pẹ̀lú ilé. ẹ táwa lọ́rẹ̀ aṣọ. àtàyìn ah, lọ́rẹ̀ ṣùgbọ́n ilé ìgangan lè máa a fẹ́ yá yìí a fẹ́ kí gbogbo èkó kan máa rí. káwọ sí èkó ẹ wà yá wa aṣọ èkó náà mi yà wá. ẹnu bá ẹnu bá fílẹ̀ báyìí kí ọ̀dà. ẹ aṣọ abúlé báyìí ṣe é kò dáa ṣé tòkè tilẹ̀ níbẹ̀ báyìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnu bá ti rí báyìí kò ní rí bí abúlé lè ṣe láti pé àwọn ará èkó mi lè rí. ará èkó what you guys are doing is pure wickedness. Mm-hmm. Must you set up those guys because they are they are illiterate? uh, <sighs> how is that your business? Officer Gabriel, Utin Kojaye. Yes, pass your boundary. Who Kojaye gone? I want someone to sign away to claim that they are the people that killed that person. To bá ní take care of pẹ̀lú DPO, bóyá máa sort it out. Officer Leye ṣe ẹ̀mí ẹ̀rí ọkùn and you know that this is going to be death sentence for those innocent boys while the culprit Mr. Dorojaye's son will be roaming the street as a free man. mi checking, kí fred the defender of the universe open your eyes up Don't wake up man God wake up wo dúró sójú kan Should we do?

I won the case. Wow. Yeah. The pedophile was sentenced to life imprisonment. wọ́n sọ kọ́kọ́ fún mi lórí fóònù ẹ̀kan. oh yeah about um, those guys. Yeah. Mm. so nítorí pé àwọn guys ògbóyìnbó tí wọn sì lè sọ òyìnbó so they were deceived into signing a statement ah. attesting that they are the criminal. ah that is pure wickedness. Um, babe báwo ló ṣe lè ran òun guys lọ́wọ́ you know ẹjọ́ yàn ní pẹ́ lọ sí court and they are up against powerful people so and if they are not careful they might die o. this is so serious. Um, ṣùgbọ́n tí a bá lè rí um, lọ́ọ̀yà tí ó kì í ṣe state lawyer eh. because i'm very sure pé. Okay, honorable minister to my i and one state lawyer. Yeah? Sure. So those guys might have a chance on the case. Yeah. And babe, will you please be of help? Ah, oh, need láti sọ yeah for me now. I'm in already. Oh, that's great. Mm -hmm. Thank you, uh-huh. babe. Um, so, let's read it. Ah, um, actually, I took um cereal. Well, not being all you are. Ah. mọ nǹkan just give me a few minutes. Yes, I lọ. Oh, prepare nǹkan. That's for babe. Oh, all right then. All right, um, I'm please coming. make it fast, okay? All right. Thank you. Ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n sọ pé ta bá ti tọwọ́ bọ̀wé, títà sì ti ya fọ́tò páwọn oṣù to lẹ̀ ni. Kò yé mi àrùn. Àtọwọ́ bọ̀wé báyìí. Èmi mọ̀ ọ́ lẹ́kọ̀ọ́, èèyàn ń lọ sí òru, ṣáà wà ń abẹ́rò ó dà fún tiwa tó wá lẹ̀ ọlọ́run sí ẹ̀yin lálẹ́ ká wá tó wá lẹ̀ ọmọ ìdọ́lé káàbọ̀. ẹ mọ bìnrin wọ́n ní pé àwọn lè tún yín lẹ̀ ní náà ti ṣe tipẹ́ ṣùgbọ́n gbogbo òtítọ́ bẹ̀ mọ́ aṣọ fún yín báyìí o ṣe rí ìwé tẹ tí wọ́n bọ̀ lọ́jọ́ yẹn ìwé wàhálà ni o aṣọ tẹ̀sí wọ̀ lọ́jọ́ aṣọ wàhálà ni. ṣé rí ohun tó ṣẹlẹ̀ ni wípé nínú ìlú wa yìí bàbá olówó kan bẹ ń bí tí àwọn ọmọ rẹ̀ dáràn wọ́n wá pa àwọn èèyàn lọ rẹpẹtẹ ah. ṣé bá ṣe pa àwọn èèyàn lọ ẹ torí pé bàbá olówó fẹ́ kàn wọn mọ̀ òun sẹ́wọ̀n nítorí gbàǹbà rẹ̀ wọ́n wá pa wọn náà so ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n fi wọ́n ẹni tó máa rọ́pò àwọn ọmọ wọn bẹ́ẹ̀ sí dé lálẹ́ ọjọ́ yẹn èyí náà mú wa láti rọ́pò sáwọn ah! wá lẹ́lò mìíràn tó fẹ́ fi dípò àwọn tó dára tó dára. wọ́n fi dípò wọn. àwa lẹ́lò mìíràn tó fẹ́ fi dípò àwọn tó dára torí pé bá wọn lówó lọ́wọ́. bẹ́ẹ̀ o ah. wọ́n sọ nítorí pé mo níbẹ̀rù ọlọ́run ni mo sì jọ ọmọ ọlọ́run. dádì mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́run. bàbá mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́run. èmi á lówó torí mo lọ́lọ́run. ìtumọ̀ ọ̀rọ̀ dé torí ìbò lọ́ọ̀ẹ́kọ̀ yìí ẹ wá gbọ́ mi dáadáa àwọn tó bá wá fẹ́ ṣerú nǹkan báyìí wọn ò kú ni o. àmì. Ah, ṣé bí wọ́n ní ká tọwọ́ bá àṣìṣe tọwọ́ bọ̀ wí wọ́n ní kí wọ́n kí wọ́n ti wá. ẹ máa gbọ́dọ̀ ṣe lè rẹ̀ ẹ máa tó ṣe lè ọ̀rọ̀ rẹ̀ kọ́ là ń sọ báyìí ọlọ́run tí ẹ bá lè képe òní kí ẹ képe nítorí ọ̀hún alágbára yẹn lè ń dojú kọ ẹ kò sí sí ohun tí a lè ṣe báyìí àfi tí onídàájọ́ ń bá jẹ́ ẹni tó sọ ọ̀tọ̀ nìkan èèyàn wa mọ sí ọlọ́run kó dáràn ni. mo ní kí n fi tó yín létí ni. ẹ wá fún wa ní ìròyìn búburú yìí náà lẹ́sìn tí ń lọ bá náà nù. èmi máa bá yín gbàdúrà máa bá yín gbàdúrà ṣùgbọ́n kò ní sí ìyọnu kò ní sí ìyọnu. mo ti gbàdúrà o mo ti gbàdúrà o ẹgbẹ́ mi. gbogbo àwọn tó kó bá. Dáníẹ́lì ìdájọ́ kìnìún àtọ́sọ sínú kìnìún ebi kìnìún o kìnìún inú bí ó tó kàn kàn halẹ̀ ni kò sì tí ò fi wá sí. ebi tẹ ti pa ń bá yóò wọn jẹ fún ẹrù oúnjẹ. Yes, come in. Oh, Fine. Is that the file? Yes, sir. This is the file, sir. Okay. Um, Oh, you can go uh, Okay, um, sir. Yeah, what is it? Eh, money on the manual. Um, sir, um, I want to discuss something with you, sir. Okay. Sir, with due respect, why do you find joy in accusing the innocent? And which is for your own personal gain? Excuse me? Oh, I Gavalejé now, sir. But it's just a mere decoration. ẹjọ́ iná lẹ̀ ń dá o bẹ́ ṣe ń gbàre fẹ́lẹ́bí náà lẹ̀ ń gbẹ̀rẹ̀ fáláre in order to free honourable minister Dúró Jayé's son ẹ wá ti ọ̀rọ̀ mọ́ àwọn ọmọdọ́mọ tó mọ mẹsẹ̀. Gabriel o ọ̀rọ̀ gidi kan ni mo ti ẹ̀ rò pé òun sọ bọ̀ ibi tó wá bọ́rọ̀ dé ìlú ti rí wípé ọ̀rọ̀ yẹ iṣẹ́ yóò tí yẹ dáadáa you know ní ìdíṣẹ́ agbófinró tà ṣe yìí what I'm doing is pure business. You know, Gabriel, you are too spiritual and righteous for this job. Kilo de, kilo kí ló kọ́ ẹ̀ bẹ́ẹ̀. Um, with due respect, sir, nǹkan tí ò dá ò dá, ọkọ̀ méjì. Kò dá Gabriel. Ṣé o lè jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ? Òótọ́ ọ̀rọ̀ ni mo lè fẹ́ sọ fún ẹ. Ṣé o rí what I'm doing nídìí iṣẹ́ agbófinró yìí? There's a code of business nídìí iṣẹ́ agbófinró yìí tí ò lè yí ẹ ó yẹ kó o súnmọ́ ruwa ẹ ká jẹ́ kó yí ẹ ni bó o bá ń bá báyìí lọ nídìí iṣẹ́ yìí you will die wretched. irú rẹ pàṣà. yes sir because okay. i'm very sure that you can be faithful and still make it in whatever job you chose. ṣe bí agbófinró lè bẹ̀rẹ̀ ayé sá ó fún wọn láwọn gbèrú báyìí sá. èmi ń gbófin dọ̀bálẹ̀ ní àbí lẹ́nu ẹ̀ Gabriel. Gabriel let me tell you something mo ti wà nídìí iṣẹ́ for the past twenty eight years so you are not in the right position to tell me whether what I'm doing is right or wrong kò gbẹ́nu ẹ Gabriel kò gbẹ́nu ẹ. Sam You've lost every respect I have for you. uh yes sir okay. because and ó wà so clear You know, evidence wípé Gbádébọ̀ àti the are innocent and I'm very sure that the church will also see this. thank you sir. What's your name and what happened that night? Uh, um, yeah, yeah, thank you. but uh, why the state lawyer fi represent àwọn guys mọ́ to fi jẹ́ wípé you are the one handling the case. Èmi ni mo wà ní the case yìí sir ó ti pẹ́ tẹ́ ti máa ń bẹ̀bí fáláre ó ti pẹ́ tẹ́ máa ń pa olóòótọ́ lẹ́kún ṣùgbọ́n in this case sir <laughs> I will see to it I will get every evidence to prove their innocence níwájú adájọ́ sir. <laughs> Ah! Eh, <laughs> the Lord don't be kidding not when Justice OJ is handling this case. I got ẹ̀rín tí wọ́n ríyàn sí ìtàn sọ́dọ̀ kó wà tú wálẹ̀ nítorí bínú wọ́n ṣe dùn ajẹ́pà àti bọ́ọ̀nù àbí kíni kíni wọ́n kílẹ̀ kílẹ̀ wí fún wọn ní kíní ní èbò tó wá mú káwọn máa rẹ́rìn sáà fi bọ́ta. Justice OJ ló máa dájọ́ yìí kò dẹ̀ kí ń ṣe olótìtọ́ ènìyàn ó máa ń gbèbí fáráre ó máa ń gbàre fẹ́lẹ́bí ó dẹ̀ tún máa ń gba bribe. kí lẹ sọ pé ó ń gbà tá a bá jábá ní ká fún ká tiẹ̀. ó máa ń gbà bẹ̀tẹ́lẹ̀. Ah! kò dáa. ó dẹ̀ possible kó ti gbà bẹ̀tẹ́lẹ̀ ní ọwọ́ chief tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ah! ọlọ́dọ̀ ìṣòro ah, la ti ń bọ̀. iṣẹ́ ò la ti ń bọ̀. ìṣòro wọ́n ń gbàdúrà lẹ́kọ̀ọ́ yín ni àbí wọ́n ń lò sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yín ni. díẹ̀ because with Justice OJ on this case, I'm afraid we might lose it. This won't happen. Um, let's put our mind at ease. I will pray. Yeah. I will be right now. Yeah. I believe that God will help us. Exactly. Ẹ̀tọ́rọ̀ gbogbo igbó lọ sún. Ìwọ ni ìbò pẹ̀rẹ̀ gbé dàsílẹ̀ báyìí. Ọmọ sọ mẹ́rin. Ẹ fara balẹ̀ ohun tí mò ń sọ ni wípé a máa gbàdúrà. Àdúrà nìkan láwọn ìgbà. A fi àdúrà máa bọ̀ ah, jù. Mm. my dear mm-hmm. kí ni situation inú ẹgbẹ́nu yín dùn gan ní èní yìí o dàbí mm. ti last week tó tún ikọ̀ kọ̀rẹ́ lọ́wọ́ bíi pàǹkẹ́rẹ́. ìyàwó mi kí ló dé ojú mi ló máa ń ṣọ́ ni. Ah, má ṣọ. <laughs> actually òótọ́ ni you see eh, because inú mi dùn gan because mo ti rí exchange fún àwọn ọmọ minister dúró jayé yẹn ni mo mí nípa àwọn tá a máa fi rọ́pò àwọn ọmọ wọn tí wọ́n commit crime yẹn so onínú e, mi fi dùn ṣó mọ̀ pé minister promise mi lówó kìtẹ́ tí wàá ṣòwò yẹn gan lórí ilé màtá sí bí kò ṣe promotion mm. promise mi náà promotion and since tí mo dẹ̀ ti fulfil my own part so ó múnú mi dùn pé definitely is a man of his word ó hmm. máa ṣe nǹkan tí wọ́n promise mi náà <laughs> oríire ni. ìdààmú kò ní máa dùn lẹ́yìn o favourite náà ni mo ṣe you mean it. kọ́nìkì ìbí lè ṣíwájú appetizer náà ni lóòótọ́ náà ó <laughs> no problem sweetie. ṣùgbọ́n hmm. mi sọ ó ní èmi yóò fi àánú fàyè jáde ó ní èmi náà fi ti ayé fi mí sí bí hmm. mi sọ yí lórí èèyàn gbogbo rí èmi ò rọrùn dé inú lé wọn lórí kú yóò sì jagun wọn nítorí náà olúwa ló wà gbogbo ìgbìmọ̀ agbára ọmọ lẹ́kọ̀ọ́ èyí tó sọ wá sínú ìhámọ́ tí ò yẹ wá wá wá nínú àánú rẹ̀ fà wá jáde fà wá jáde fà wá jáde fà wá jáde ah. ọlọ́run tí ò kì í dún ti kà ọlọ́run tí ò kì í dún ti nírọ́ ọlọ́run tí ò kì í dúró lẹ́yìn sẹ́yìn eléke olówó àwọn ọ̀gá ọlọ́pàá tolówó ayé tó fẹ́ ká jáde lọ pàwọ́ dànù. ọ̀rọ̀ rẹ̀ sọ wípé ó ní ọkàn ọba ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì ní bó ṣe wù ló máa ń darí rẹ̀ nítorí náà olúwa gbogbo ọkàn àwọn eléèkéé gbogbo àwọn ìlà ìlú àti àwọn kọsẹkọsẹ wúléwúlé tí wọ́n ń tòjọ láti gbé ẹ̀bi fún aláì láti gbé àrífẹ́lẹ̀ bí olúwa fìjà bá wọn jà finá bá wọn jà fàrà bá wọn jà fóńgbóná bá wọn jà febi bá wọn jà fàìsàn bá wọn jà olúwa bó ṣe gbéra ti àwọn ará íjíbítì tó bẹ̀rẹ̀ sí oríṣiríṣi ìdánwò tára wọn balẹ̀ tí wọ́n túbá jẹ́ kan tó bá fún wa jẹ́ kan mọ kú orúkọ olúwa ilé ìṣú agbára ni jésù olódodo sáwọ bẹ́ẹ̀ orí iyè jésù ẹnikẹ́ni tó bá képe olúwa ìyá ó gbàlà jésù èkó ẹyọjú sí àyò ẹyọjú sí mi o ẹyọjú sí mi o gbogbo èyí tẹ̀ ń bẹ ní inú ìyàmọ́ èyí tẹ̀ ń bẹ ládùúgbò yìí ẹyọjú sí mi o ẹ ti gbé jòǹbù ẹ ti gbé jẹ̀gẹ̀rẹ̀ o mo fẹ́ rí ọ̀gá yín fífi o fifi o fẹ́ rí fífi o fífi o. rubbish wo ni ìmọ̀lọ́rọ̀ ìmọ̀lọ́rọ̀ wà ná. àgbẹ̀gbẹ̀ ẹ̀ nílẹ̀jọ́. lè wọ́ mi kó ṣe wò mí. pásítì pásítà jọ. fífi o yìí mo fẹ́ dá pásítà. òṣìṣẹ́ mi lọ èmi náà lọ ẹwà mẹ́mi náà. ẹ kí ni o fẹ́ sọ ọ̀daràn. èmi ò kì í ṣe ọ̀daràn ó kàn dà wípé ẹ kàwé ni àmọ́ òpè níyìn torí ẹ̀ mọ̀ kankan. so ẹ̀yin tí ẹ dẹ̀ ní ọgbọ́n lórí ọ̀rọ̀ gidi wo ló ní láti sọ. ọlọ́pàá kí lẹ̀ ń gbìyànjú àti ṣe ẹ fẹ́ fi èmi àti àbúrò mi ṣe ìrọ́pò àwọn ọ̀daràn ah, èyí tí mo fi sọ pé ẹ̀ mọ̀ kankan náà nù. No kí ẹ̀yin ò mọ̀ pé Jésù ó ti fira ìṣe àrọ́pò fún àwa ni ẹ̀yin wá ń tẹ wá nítorí pé àwọn òkà ìwọlé wá ń lẹ̀dí àpòpọ̀ lọ́fẹ́ fi èmi àti àbúrò mi rọ́pò ikú ẹlòmíràn àti ìran ẹlòmíràn. ok tó o bá lọ́rọ̀ gidi tó o fẹ́ bá mi sọ please lólẹ̀kùn tó wà lẹ́yìn ẹ̀ o lè jáde. àìmí lọ́rọ̀ gidi tí wọ́n bá yẹn sọ náà ni wọ́n sọ ń sìn nítorí ohun tẹ́ ẹ fi ojú èmi àti àbúrò mi rí bí ẹ ṣe tiwà mọ́ ibi tí ẹ tiwà mọ́ gẹ́gẹ́ bí àwọn ará íjíbítì àwọn fáráò àwọn ará íjíbítì tí wọ́n fi ojú àwọn ọmọ ìsírẹ́lì rí mọ̀húrúmọ̀húrú tí ọlọ́run sì fi àjàkálẹ̀ àrùn tó fi ìlà ìlò tó fi bá wọn jà bẹ́ẹ̀ lèmi náà wá sọ gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sínú irọ́ tẹ́ pamọ́ wa gbogbo èyí tẹ́ lọ́wọ́ sínú bẹ́ẹ̀ ṣe fẹ́ fi ìrú tiwa mọ́ inú ìhámọ́ tẹ́ fẹ́ kó ọ̀ràn tí ń ṣe tiwa tẹ́ fẹ́ kó sí wa lórí bẹ́ẹ̀ ni ọlọ́run á fi àjàkálẹ̀ àrùn bá yín jà oríṣiríṣi burúkú a máa já lóhun burúkú fún yín bẹ́ẹ̀ ni burúkú a máa já lóhun burúkú fún yín gbogbo ẹ̀ tẹ́ bá lọ́wọ́ nínú ẹ̀ ẹ̀ rí ìbínú ọlọ́run lórúkọ jésù. fẹ́lẹ́ ẹ fi nà mí. Ah. mo fẹ́ gba tó ní blade lára mo wá fi lẹ̀ honey ó yẹ kó o mọ̀ pé èèyàn ò lè possible náà àlá lásán ni ṣé mo fọwọ́ lásán gan gbá ẹ rí látìgbà tá a ti máa rí ìgbìmọ̀ àwa máa fi ẹgbà tó ní bíléèdì màá fi kú màá kó gbẹ. that can be possible. ṣé ti yẹ pẹ̀lẹ́ olú tí ó ti rọ panic mo mọ kí n bẹ gẹẹtì omi tó tẹlẹ yá yọ panic tó wà nínú àdúgbò àpò. Ọ̀ní. Bí? Jẹ́mi. Ah. Ah. Ah. Hey. Ah. Ah. ó ti sú mi. Àwọn ìdàgbà ń ta mi lọ́tẹ̀ ìran bíbí ni wọ́n. Hmm. àtìgbà tí eh, ṣe máa eh, eh, ń àbí bọ́ọ̀yì èdè ìgbàlẹ̀ bọ́ọ̀yì àbí èdè bọ́ọ̀lù lóhùn jẹ tó ti lé mímọ́ wa ẹ wo iṣẹ́ lọ́mọ mi gbó bí ajá ìwọ nìkan ìwọ nìkan kan lẹ́yìn ẹ̀ torí àti àtìgbà táwọn ọmọ burúkú yẹn gbadébọ̀ àti ìgbé oró yẹn ó tẹ̀ tó ìgbàdébọ̀ tó ti sọ pé kìíní yẹn torí ìyàwó ah, ó wúru pọ̀ bí ọkùnrin báyìí bẹ́ẹ̀ ni bá a ṣe ń fa báyìí nírúgbọ̀n kú sí tá a bá fa láàárọ̀ báyìí kó tó di ọ̀sán irúgbọ̀n tún ti kú sí. ọ̀gá ṣe tó wá ṣẹlẹ̀ túbọ̀ láyé gan-an ilé ẹ̀jú lánàá láyé bẹ́ẹ̀ sà ilé ẹ̀jú lánàá tó ṣẹ̀ṣẹ̀ kó lọ lé àṣepọ̀ ilé ẹ̀jú lánàá. ẹ lọ ọ́nà ẹ́ kí ló ṣe lọ́dà ọmọ fifteen years. Rubinho ou Urumbão. Ah. kí ni mo fọ náà ẹ bá wa dá ẹ bá wa ẹ ẹ dáwọ́ àṣàṣì àṣàṣì tẹ̀ ń ṣe sí fámìlì wa ẹjọ ẹ dádúró ó ti tó gẹ́ ẹjọ torí ọlọ nǹkan ti bàjẹ́ mẹ́wàá ti bàjẹ́ ẹjọ gbèrú gbadébọ ẹjọ ẹ àṣàṣì ọdúró ẹjọ torí ọlọ. ṣé ti ya sáré sùn yín nù. ó ti sùn wa. ọlọ́ọ̀ ọlọ́ọ̀ wa ò tí ì bẹ̀rẹ̀. Ah! ọlọ́run wa ò tí bẹ̀rẹ̀ yóò tún fowó kàn wá ẹ̀ mọ́ ń jẹ́ ni. kò tún ti bẹ̀rẹ̀ báyìí ẹjọ́ ẹ bá wa sọ fún kó dáwọ́ gbogbo ẹ̀ dúró ṣe rí àti yọ̀ǹda àti yọ̀ǹda kó dáwọ́ gbogbo ẹ̀ dúró pé kó tún ti bẹ̀rẹ̀ báyìí ẹ má jẹ́ kó ti bẹ̀rẹ̀ ẹjọ́ dúró. ẹyẹ pariwo ẹyẹ pariwo hmm, ariwo ní màmá hmm, jẹ kó omi lè ẹ bọmọ lọhùn lọ́wọ́ ṣé ti yé yín nísìn hmm. àwa lọ́wọ́ pa. Eh ṣó ti yẹ yín sí ẹ̀yin ló dára ẹ̀yin sọ ọlọ́pàá ẹ̀yin sọ ọlọ́pàá ó lè lẹ́yìn ẹ̀ tí àwa sínú ìhámọ́ ṣé ẹ mọ̀ pé <laughs> ọmọ ọlọ́run làwa ni ẹ ń bá ti sọ pé yóò ṣe wá níbi ẹ bá tún wá sọ pé òun fẹ́ gbéwò ara nìṣọ́ lé òun yóò máa nìṣọ́ lé àwọn tó jù yín lọ ti gbé lé kẹ̀m̀bẹ̀sọ́nú gbé mú oríjà ọlọ́run àwọn olúwawo níbi tá a ti ń bọ̀ wọ́n ríjà ọlọ́run ẹ lè mọ̀ wọ́n torí ẹ̀ tún lágbà táwọn ní wọ́n wọ́n wọ́n búra búra mu àmọ́ nítorí pé Ọlọ́run sọ wípé èmi ò fìgbà fìjà fáwọn tí ń bá yín jà ó dẹ̀ fìjà fáwọn ọjà ó fi iná iná ń gbé ni wá agbára ń gbé ni wá ah, báyìí bọ̀ ni mò ń jẹ kí ló ń jẹ yín ẹ̀rù ń bà yín ni. Ah, ah. Jésù bínú wa ni. àwa ní Jésù ṣé ẹ mọ iye rẹ pé. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣé ọ náà mọ iye rẹ pé. sára eh. ti ń yin yín ara ò tí mọ yún yín. ẹ má jẹ́ kára ni wá ẹ má jẹ́ kára ni wá ẹ má jẹ́ kára ni wá ẹjọ́ torí Ọlọ́run. ẹ ṣì máa gbára. ẹ tẹ̀ wá náà kí sùn yín rà ẹ mọ̀ kí sùn wá ní. ẹ fi rọ́ọ̀kì sùn yín rà ẹ tẹ bá ti fẹ́ kú ẹ máa fún àyè fún Jésù ní bẹ́ẹ̀ bá ti fàyè ní fún Jésù kò sí tí ẹnì kankan lè fi yín gbèjì lóòótọ́ wọ́n fi yín bẹ́ẹ̀ ṣe fi wá yìí ìpọ́njú òde yóò fi yín àmọ́ bíi Dáníẹ́lì ni ẹ bá sọ wá sínú kìnìún kò sí tí kìnìún fi wá sí kìnìún nìyí kìnìún ayé tó búra múra mọ́ Ọlọ́run bá mi pa wọ́n lẹ́nu mọ́ o Ọlọ́run tẹ́ lẹ́nu mọ́ nìṣẹ́ ẹ fàyè ní fún Jésù ẹ kọ ẹ̀ṣẹ̀ yín sílẹ̀ ẹ ní Ọlọ́run dáríjì mi gbogbo kẹ máa gbé ẹbí faláre fálárẹbẹ gbogbo tẹ ń ṣe pé ẹ tí ò ṣe nǹkan ẹ gbé bìsì lọ́rùn hmm? ẹ̀yin olóṣèlú ẹ̀yin abẹbẹ ṣe máa ń ṣe lẹkọọ yìí ẹ̀yin ọlọ́pàá Èkó ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin sífù Èkó ẹ̀yin ẹ̀yin ológun ìka bẹ́ẹ̀ bá dáwọ́ nú ẹ ikú ni ó pa yín. ṣé ẹ fa ìfún Jésù ẹ fún Jésù. lágbára Ọlọ́run. èló lẹni ẹ ṣọwọ́ màá ṣe transfer màá ṣe. ọ̀fẹ́ ni ta ló fẹ́ gbowó èló lẹ ní èló lẹ ní. èló lẹ ní. èló lẹ ní. èlé kìíní. ẹ kó lọ aṣọ dúdú. ọ̀gá kí la máa ṣe sí ọ̀rọ̀ gbèrò àti gbàdébọ̀. o lẹ́yìn má jẹ́ kí n tán ẹ ó ti sú èmi gan eh, because àmọ́. Ah, àìsàn tí ọlọ́run wọn ọwọ́ tí ó tún padà yọ báyìí nísìnyí ètò wà ńlẹ̀ náà láti rán tá àrùn tán yìí ó pé máa ní láti jáwọ́ nínú gbogbo dirty distance I don't think I can move forward on it again ṣé ti yẹ I don't think I can Good afternoon. Honourable Minister, sir ẹ eh, káàsán sir. so báwo the case yeah. Uh, yes a quick one sir. Um, uh, a rí exchange i mean replacement fáwọn ọmọ yín yẹn ah. eh, kò sí replacement fún wọn fún crime to wọ́n commit yeah. so they have to face the law. Uh, thank you sir. ọ̀gá ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀ tán kí ẹ bá ti gbọ́ wọn. kí ni wọ́n fẹ́ sọ kí wọ́n mi ò rẹ́dí àti ṣerú nǹkan báyìí mọ́ ṣó ti yẹ mi ò rẹ dé àti ṣe àwọn all these dirty deals mọ́ ooo ká máa fìyà já láìṣẹ̀ ká máa rá láìṣẹ̀ lọ sẹ́wọ̀n. àbí ṣé àwọn ọ̀tá ti dájọ́ ikú fún mi àbí àbí táwọn ọ̀tá ti rán lẹ́wọ̀n bí tán kó sẹ́wọ̀n láìtọ́. Ah, so owó ó ní o àdúrà tẹ́lẹ̀ ń gbà ni pé kọ́nà ṣáàjọ nínú àánú ẹ̀ kó dáríjì mi kó dáríjì mi mo ti ṣe tí mo ṣe tẹ́lẹ̀ mi ò ní ṣe mọ́ ni yóò dẹ̀ rí irú honourable minister ó máa rán lẹ́wọ̀n because ó ti dandan kó lẹ́wọ̀n lórí case tó ṣẹlẹ̀ yìí àti justice oje àmì òde wa mind o gbogbo ẹ̀ ó lè backfire kó jẹ́ pé mi gan máa lose iṣẹ́ mi náà ni so i don't mind anything To bá wà i'm ready to face the cause. ọ̀gá ní ọ̀gá lẹ́yìn mo ti wá ṣetán kílẹ̀ náà dúró ṣe pé náà láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. ah ṣetán.

ẹ oh, kú ní promotion mi àbí eh, Jésù ṣeun Jésù ṣeun. gbadebo àti bímọ èmi ò bá dẹ̀ gbà yín lámọ̀ràn kan ọ̀nà láti survive nílùú èkó yìí kírú ọ̀ràn tó ṣẹlẹ̀ yìí kó má bàa ṣẹlẹ̀ mọ́ n bá gbà yín ní àmọ̀ràn wípé kẹ́ ẹ kàwé. Hmm, òótọ́ ni òótọ́ ni aṣọ́ni tó bá yẹ pé ẹ lè kàwé ẹ bá ti mọ irú ọ̀ràn tí ẹ tọwọ́ bọ̀ àmì hmm. irú ìwé tí ẹ sáyìn wọn ìbá má ti jẹ́ kí irú ìyẹn ó ṣẹlẹ̀ ní owó tá a bẹ́lùwé ọ̀hún kò sí ọ̀nà ẹ̀yìn ṣètò níbi tó tiẹ̀ dé yìí ń lọ léèwé bó bá ṣe pé ká lọ léèwé ni á lọ léèwé ẹni tó jú rí náà tó jẹ́ dandan ni ṣe ṣe èmi tí mo wo yìí hmm. aṣọ dúdú ló mọ̀ wù mí <laughs> ṣe ni bó ṣe máa ń wo dúdú dúdú mo mọ̀ fẹ́ràn rẹ hmm. ṣùgbọ́n tèmi bá wá di ọlọ́pàá yìí ní gbà kan mọ gbé ẹbí fáláre ah. kó sì mọ gbé àrífín ẹlẹbi hmm. ní gbà láyé láyé. èmi ò ní ṣe mi ò ṣe ọlọ́pàá ń tèmi torí àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ń bu adájọ́ lèmi ó ṣe ń tèmi adájọ́ ni wọ́n ṣe tí ì máa dẹ́jọ́ gbogbo ẹjọ́ tẹ̀yìn ọlọ́pàá bá dá tí ò dá àwa látún dá mm. àwa làwa láwa jẹ́ àwọn àwọn adájọ́ atúnidá àti ah. atúẹjọ́ dá. <laughs> ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe ah. wọlé bí tẹ̀ka fún lómi àkànlá múlẹ̀ tuntun oh. àwọn ọ̀dọ́ bá ń fi bí ó ṣe ká mú mi alómi a sì ní gàrí náà. Oh, díẹ̀ tí àwọn boys yìí bá dépò adájọ́ àbí ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè wa yìí ah innocent people will not be punished for our rotten laws anymore. it correct ìtẹ̀sọ̀kẹ́ yẹn ẹ̀dá pẹ̀lú ẹ̀sọ́ ní jẹ́ àgbébò ìtẹ̀sọ̀kẹ́ yìí pé iná pẹ́ ń kiri tẹ ẹ̀sọ́ ní èdè tiẹ̀ kí lẹ sọ pé tá a bá dájọ́ kí la máa ṣe. nǹkan tí mò ń tún yà láti sọ ni pé tírú ẹ̀yin méjèèjì yìí bá dépò adájọ́ àbí ipò ọ̀gá ọlọ́pàá lórílẹ̀‐èdè wa yìí aláìṣẹ̀ ò ní jẹ́ ìyà àwọn ọmọ bíbí ah, oh, níbo ní bá ti wọ kíní àti bá ti gbókò sọ́run rẹ̀ aláṣọ dúdú sáàmà ṣe ní ìrànjú bá ti pín kò ṣeé ṣe. wọ́n lè jẹyà èmi eh, eh. wọ́n lè gbà ìyà yìí wọ́n bọ̀ ni. kò ṣeé ṣe wọn ò ní gbà. nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover mi nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover mi ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù níwájú ọmọ ọlọ́run gbẹ̀yìn ròde o gbàdébọ̀dé o láti gbé jésù lárugẹ gbẹ̀yìn ròde o gbàdébọ̀dé o láti gbé jésù lárugẹ we come from dresses down to city nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover me nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover me ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ní kẹ̀mbẹ́ sọnù dúró tolúwa má ṣe fòyà sẹ́ sáré tolúwa má ṣe fòyà sẹ́ ta ní kẹ̀mbẹ́ sọnù eléwo ní kẹ̀mbẹ́ sọnù níwájú ọmọ ọlọ́run. Ah, kẹ̀mbẹ́ sọnù àtúntìdé no dey play ẹ̀dẹ̀ mọ̀ pé kò sọ́ọ́lì dé kẹ̀mbẹ́ sọnù snap back to the town but you know say na we dey run town na we dey run town we no fit run down kẹ̀mbẹ́ ti dé báwo mi ti dé gbadébọ̀ ti dé mi ò lè fi wọ́n ṣeré ta ni kẹ̀mbẹ́ sọnù níwájú jésù tó bá ti fẹ́ yíwọ́ korúkọ jésù korúkọ jésù even kò tó sùn sog son of god àti gba jésù kò dẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ti gba jésù kí ló fẹ́ bọ́dà mi kò dẹ̀ sẹ́nibọ́dì tó lè takú mi tó lè takú mi make you look at me make you look at me the way i do my thing ẹ̀jẹ̀ jésù gbọ́dẹ̀ ti cover mi. nothing fit to bother me ẹ̀jẹ̀ jésù ti cover me nothing fit to butter me ẹ̀jẹ̀ jésù ti cover mi ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù ta ni kẹ̀mbẹ̀ sọnù eléwo ni kẹ̀mbẹ̀ sọnù dúró tolúwa má ṣe fòyà sẹ́ sáré tolúwa má ṣe fòyà sẹ́. torí mo ti gba jésù èmi ò dẹ̀ lè yá jésù because i'm unstoppable ó ní kìdíkì máa sùn.